àtòrí láyé o ìgbà ọlọ́bí òréré ayé ọlọ́bí ọ̀pá ìbọn àtòrí láyé àtòrí sẹ́ wẹ̀jẹ́wẹ̀jẹ́ dúníyàn yóò dúró sánsánsan ayé ń dagun ẹ̀dá òsì fura ànísí àtòrí láyé tó bá lọ síwájú a tún lọ sẹ́yìn ayé ń yí gbirigbiri bí odó ìgbà lásán ìgbàlẹ̀wù ìgbàkanlòdèrè kókò ńlé lọrin sáàlà kúkú ni ẹnìkan ọ̀láyé báyé bá wá yíkan ọ̀dàkùn mọ́sọ ayé dà wá lọ àtòríláyé o kò dúró sójú kan oṣù òfúfura ọ̀yẹ̀yẹ̀ yẹra kẹ́ni ó wo ń tẹ́ni tì wájú kẹ́ni ó ti ohun rere síwájú torí ipáyé ń yí lọ bí kùnkùn dùn ọ̀nà tó mọ́ panranganda tá a ti ń tọ̀ lásìkò ẹ̀rùn tó bá dìgbà òjò yóò wú kókó àsìní lè gbàbẹ̀rẹ̀ ibì kankan àtòríláyé o ojú tí ń dán lónìí tá a fi ń sogi ọ̀padà ń bọ́pẹ́ bọ́yá dandan ni ṣéǹtì tákúkú léegun ọdún tọ́mọ alágbà òwúrà lápá fi mú kọ́ yan gan àbí kí la ní tẹ́nìkan èní rí kí ni ti ń ṣe wá tí ọ̀sẹ̀ nìkan báyé ti ń yí gbirigbiri báyé bá kọjú sí ọ̀tá báyé bá kọ̀yìn sí ọ̀tá àníṣe bó bá wá kù wọ nìkan ọjọ́ yà á tèrò ara rẹ pa àtòríláyé o ṣe ní ń lò síwájú lò sẹ́yìn ayé tá a lùgọ̀dẹ̀ ń wájú àgbáyé mú níwájú tán àwa ń ṣe bó ṣe wu ni a sì tún ń jayé níjẹ́ ìyàwálù bẹ́ẹ̀ là ń lò pọ̀ lọ́nà òdì à ń rẹ́ra wa jẹ torí pé wájú la kúkú wa ẹnìkan ò lè mú wa nbí ńláyé bá lanu kótó ayé lanu kótó ayé sọ̀rọ̀ ó pòwe ayé látòrí ni mí o àtòrí láyé ẹ̀ mọ̀ sí ayọ̀yọ̀ níwájú etí ikún la kọ òwe ọ̀hún ò sì jọ nǹkan kan létí wa ká tó wí ká tó fọ̀ ayé tó ti fi gèdàn ó bá kó wa dà ẹ̀yìn ẹ jẹ́ sọ̀rọ̀ yìí o tá a bá ń lo ayé tó tọ́ lọ́wọ́ ká mọ̀ rántí o páyé àtàtòrí ẹgbẹ̀ra ni bọ́pẹ́ títí tí ayé ọ padà sẹ́yìn. lọ sẹ́yìn ní àtòrí o àtòrí láyé o àtòrí o tó bá lọ síwájú àtúndọ̀ sẹ́yìn ní àtòrí o àtòríláyé o àtòríláyé o tó bá lọ síwájú a tún lọ sẹ́yìn ni àtòríláyé o àtòríláyé o àtòríláyé o tó bá lọ síwájú a tún lọ. tí ò sí nǹkan ó mọ̀ tó jọ́ mẹ́ta tá a rí ọ. Abdulrasaki èmi àti ẹ ti ń bára wa bọ̀ ní sè ó mọ̀ tánà kí n bá sọ fún ọ pé ò sí nǹkan irọ́ mo pa n gbọ́dọ̀ ráfin kí n máa pè ládùúgbò àràn fún wo ó wà tó pọ̀. tí a wá wò ó. Abdulrasaki èmi ò mọ̀ pé à ń kéwu à ń kéwu èmi ò mọ̀ pé ó nira tó báyìí tèmi rò pé kákàn kéwu bí oṣù mẹ́fà ọdún káàbọ̀ kówó dé káfáfá sí rí hàn akéwu kéwu kéwu kéwu kéwu kéwu kò sá sí rí ẹjọ́ tí wọ́n tán láwọn fàṣírí hàn yàn wọ́n sọ pé hàn borí bá ń fọ ewé mi iṣu já mi ewé ata bọ́pọ̀ ìfúnmi jẹ̀sẹ̀ ro orí fífọ́ là ń sọ ni sórí fífọ́ là ń sọ ni àníkàn fi náǹkà lílẹ̀ fún atáwa gan ó ṣàtowó òde tabua. ìjọ́wò la fẹ́ sẹ́yìn èmi ò wá òṣà tá a bá ṣe tí ògbéni bí bá dẹ́yìn lẹ́yìn ẹ̀ wò mí lẹ́yìn òròkó burú jù o. kò rí ra àyàn máa ń forí tì ní kódà tí ẹni tí ó bá jẹ́ ògbóǹtarìgì ọmọ kéwú báwọn bóyá òun àwọn ọmọ kéékèèké ìmí tó yá ó ti lówó lọ́wọ́ ìmí inú wọn ó ti fọ tí àmútí ìfún rẹ ti dàn àmì yẹn máa forí tì ní ẹlòmíì máa lọ ọdún mẹ́wàá dípò ìgbọ́tọ̀ tí lọ tu ọdún kààbọ̀ sí oṣù mẹ́fà. ẹ ní sùúrù ìyá mi lọ ń wónú gbó tí ń gégi lọ́sàn-án gan yìí ń rún ọ̀sán gan yìí kí n ní sùúrù ọjọ́ òjò tó fẹ́ dáa fún mi ọjọ́ òní ọ̀la tó ràn ìyá mi bí ò bá dáa fún mi ìyá yìí ò ní kó nù bí ó ṣe máa gégi nù gé wá rí ọ ní kí n ní sùúrù gé n fọ tíra mú kí fún èmi gan ó jàn bí fún ó bá jàn jẹ́ ó jàn èyí sì bàbá rẹ lọ́dún mẹ́wàá kó tó dáa fún mi ọdún mélòó lọ́wọ́ àmọ̀ tó kù fún yá mi nígbà má sí bàbá tiẹ̀ nìkan lọ́dún mẹ́wàá ọdún wo mi fẹ́ sàn yá mi òun já tiẹ̀ pààyàn tì ọ̀rọ̀ à ń sin bàbá rẹ àti bàbá rẹ nǹkan ọmọ ní tó kù báyìí èmi ti mọ àti pàrọ̀ mo ti pàrọ̀ mo ti pẹ̀dọ̀ fínú mi mo ti mọ ní tẹ́ǹsì sọ láwọn àfa àweriwénu tí láwa ni wọ́n ti jẹ̀ǹtì báyìí ọdún wọn ni ń lọ ah, ọ̀ọ́lé kéwú lọ́sẹ̀ lóṣù mẹ́fà lọ́dún wọn ká má sí rí hàn ọ́ tí ẹ̀yin ṣe pé mo bá tó ké gbogbo dùrúsù ké fàwákì ìtàn ni ó ti máa fàṣírí ọ tó bá ti ké sùn méjì tó parí kọ́ ìdátú wọn bẹ̀rẹ̀ sí ní fisẹ́ lé ọ lọ́wọ́ nù náà láwọn náà kàlí gidi tó jùlẹ̀ tó wóde kí lẹ́ ń gbé kiri ní kéwu àti bàbá rẹ tẹ wá sọ gbẹgbẹ dànù. wọn wá fi ọ̀dọ̀ àwọn àfa àwéríwẹnu àbí kan lẹ tí màá nífẹ̀ẹ́ rẹ ò ní wá o ọlá ìfẹ́ rẹ tí mo ní lójé mi ń wá èmi ti wá tó ń lé àṣírí kan báwọn torí ó ní tí téèyàn bá kéwu tí ó lówó lọ́wọ́ ó ní àwọn nǹkan kan téèyàn máa ń ṣe lóru ọjọ́ kan bá mi kàn pè mí lọ́kàn fi ọ̀nà àṣírí owó ràn mí àmọ́ wò ó pé èmi sì kéré mi ò jẹ́ wọ́n fi gbogbo ẹ̀ràn mi tán bí èèyàn bá sì ṣe é nì orí awọ ẹkùn báyìí lèèyàn ó ti dúró tí ó ti ṣe ó ní àwọn àjànú wọn mọ gbé owó wọn báyìí ní kẹ̀tíkẹ̀tí. ọmọ yìí lọ wá ń jẹ́ máa sọ̀rọ̀ kí n máa làágàn ah ìbú náà tó ti wà lọ́wọ́ ẹ̀ báyìí. kò tí ì sí o torí ẹnì tí bàmí ò bá fi àṣírí hàn yóò jẹ́ nìkan tí ó ti sin bàmí náà fọjọ́ pípẹ́ kì í kàn ṣàdédé dé ọwọ́ èèyàn bá náà. àyìn làtàkì sórí pé à ń sin bàbá rẹ ká tó gba nankali mọ jẹ yín ò wáyé mọ ìwọ sin bàbá rẹ tó bá ti sin bàbá rẹ bàbá rẹ ó fi lé ọ lọ́wọ́ jẹmi náà máa sìn ọ ìwọ náà lọ ọlọmọ kéwu náà kí ni fi ṣe yàn ibi tẹ́mi wá lèmi wá ìwọ máa sin bàbá rẹ kémi ó máa sìn wọ tí wọn bá ti fi lé ọ lọ́wọ́ ìwọ náà ò fi lé mi lọ́wọ́ àá sì sáná ń kàlí owó sì dé só burú jù. tí n bá fi hàn ọmọ wa kì í ṣe torí ẹni téèyàn bá fi nǹkan èèyàn ó máa rí i. àtòrìláyé o àtòrìláyé o tó bá lò. I love you tó yẹ mi lè máa parọ́ fún ẹ. gbogbo ọ̀rọ̀ tí mò ń sọ fún ẹ kò ń ṣe pé bóyá àsọgbẹnu ni tó yẹ mo love ẹ bọ ọmọ nǹkan tó ṣẹlẹ̀ ni pé mi ní fẹ́ pé kò disappoint mi pé bóyá mo lọ rí nǹkan kankan tí mi láìkì mẹ́ tó ti yẹ rẹ́rìn mi ò ní fẹ́ràn rárá. ẹ Fẹ́mi kò sí ìwọ ló yẹ kó máa sọ fún mi pé ẹ mi ò nífẹ̀ẹ́ kó máa disappoint ìwọ ní mi nífẹ̀ẹ́ kó disappoint mi ó mọ ọ̀rọ̀ ẹ̀yin ọkùnrin ní sórí bẹ́ẹ̀mi ṣe wáyé o ojú kan nàdá tèmi ní o èmi sì ti ṣetán báyìí láti lọ́kọ. ṣé ìwọ wá rò pé mo lè disappoint ẹ mi ò lè ever disappoint ẹ ṣó yí ẹ but ok mo fẹ́ bẹ́ẹ̀ ń question kan ṣé ìwọ ti ṣetán báyìí láti má rí i pé o dúró sílé ọkọ. èmi ti ṣetán ọkọ tó dẹ̀ máa fi mí lọ́kàn balẹ̀ ni ẹ ìgbà wo ló wá fẹ́ ká lọ mọ àwọn parent ẹ wa. tó bá ní ká lọ lénìí dédé ara mi ni tó bá dẹ̀ lọ́la ni kò sí nǹkan tó bà tí kásà ti dọ́dọ̀ àwọn parent mi. bó mú kó tó ṣẹlẹ̀ lénìí o a lè lọ mọ àwọn parent ẹ lénìí ọ̀la gan a lè lọ bọ̀ tó bá fi máa di ending month yìí a máa torí mi náà fẹ́ ṣe àrùns kan tó kí ẹ o mọ ìgbà tí o gbẹ ti wá ṣẹnu rẹ báyìí kí ló ń ṣẹlẹ̀ nǹkan tí mo ti máa ń sọ fún ẹ o mọ já àbí. èmi ti fẹ́ máa lọ bóyá létà tí bá wá sọ́dẹ̀ ebi òkan kò sọ ah, yẹn à ah, má wò ó ṣé ah, bọ́dẹ̀ náà mò ń bọ̀ ó nídìí láti máa pọ́ńtì rẹ̀. àtòrí láyé o àtòrí láyé o tó bá lọ síwájú a tún lọ sẹ́yìn ní àtòrí láyé o àtòrí sírù mọ́lù. mọ́lù kẹsìrà. kì í ṣe sírù mọ́lù lásán sọmọ tí ń jẹ́ sírù mọ́lù. níbo wo ni. kì í wáyé tó ń ṣe sírù mọ́lù lásán sírù mọ́lù kẹsìrà owó taburata. owó rẹpẹtẹ. àbùrọ̀sákì ah, wo ṣàlàyé sísá rẹ fún mi. sísọ wá rí àlàyé rẹ nǹkan kékeré ni mhm. àmọ́ ah, nǹkan táwa lò mm, ẹ̀yìn náà ló ní sọ̀rọ̀ díẹ̀ mẹ́ torí pé ó ní àwa odidi awọ ẹkùn ni odidi awọ ẹkùn ń mhm. là wà tá à ń gbé lọ ní igbó rere kì í ṣe inú igbó kékeré àgbègbè wa igbó igbó rere. tó jìnnà tó dí kìjikìji igbó tó dí bámú. bẹ́ẹ̀ ni tó bá ti dé bẹ́ẹ̀ ọ̀rọ̀ àtẹ̀lẹ̀ tó bá ti tẹ́ bẹ́ẹ̀ ọ̀rọ̀ àbọ̀ lórí ilẹ̀ ọ̀rọ̀ àbọ̀ sórí awọ ẹkùn nígbà tó fẹ́ yan lọ́fílà bẹ́ẹ̀ lọ́sọ̀rọ̀ àbọ̀ bẹ́ẹ̀ àmọ́ bá ṣe fẹ́ kí owó rẹ tó ní agboolé bẹ́ẹ̀ lọ́sẹ̀ múra rẹ lọ́wọ́ láti lé ọkọ̀ àwọn apò àbí kọ́ wá táǹkà omi tó pọ̀ tó pọ̀ gan ọ̀ ń gbé lọ́wọ́ torí pé bí àjẹnú bá ti dé wá gbà bẹ́ẹ̀ náà ló mọ̀ ọ̀rọ̀ ju rẹ̀ ló mọ̀ ọ̀rọ̀ ju owó òun. àbùràtàkì kàn mí balẹ̀ a sí rumalukẹ̀ síra a ọwọ́ mi bá ṣe ìgbà tó tiẹ̀ kọ́kọ́ fẹnu lé àlàyé tó ń sọ̀rọ̀ táǹkà omi ọ̀sẹ̀ omi àjẹmí pé ńgbà tọwọ́ mi bá sí rumalu sígbà náà lẹ́tọ̀ọ́ tó máa pọn mi ká ni à ń gbà sọ pé torí owó ni àpò ní kò dání láwọn àpò sáká bọ̀gẹ̀nẹ̀bọ̀gẹ̀nẹ̀ téèdì bí ìlẹ́gbẹ́ tán jọ́kan máa padà díẹ̀ díẹ̀ tí ń lọ máa gbé ni hm, torí nǹkan kékeré ni à ń gbà tó wá sọ pé hm, wàhálà kan wà ń bẹ òkè ní kan mo rò pọ́ dàrú pẹ́ lẹ́dàá ìyá mi là á pè sí ni ìyá tí ń torí ẹ dáàmú báyìí mo fẹ́ ká torí mo fẹ́ kó jìyà mo fẹ́ kó jọrọ̀ dáadáa èmi ó lọ́dọ̀ àwọn ẹlẹ́kùn lẹ́jà èyí ń lọ bèrè níta wẹkùn bá bá dúró níta wẹkùn dídí tí mo ti gèrí ni kékeré lèmi èmi ó lọ bèrè níta bá bá dúró níta bá wá sọ ǹjẹ́ ọmọ gbọ́. ọmọ èké sì ni ọ torí tí àjẹnú bá kọ́ dé báyìí gbà téèyàn bá yọ ẹsẹ̀ pẹ́rẹ́ kò ní orí awọ ọ̀hún bàmí létọ̀ òun yà wèrè ni. wèrè nǹkan kékeré nù ọwọ́ mi bá sí rúmọ́lú ọ ni mo kéré nkéré aburasaki ṣebí wèrè nǹkan kékeré náà lóòótì ẹ̀ níjẹ́ àyà wèrè olóò níjẹ́ àyà wèrè amúlé onísànà bí mo bá nà bó lágbára ó ṣe ka aburasaki ẹni tí ó do inú àpáta kò ní wẹnu àké aburasaki jẹ́ ìsìn ọdún tóyìn tóyìn tóyìn tóyìn dúró kò gbọ́rọ̀ mi dúró kí ló fà bínú báyìí. kí ló ń pè mí sí ìgbà tí mo béèrè lọ́wọ́ láti ìjọ tó fún mi. o mọ owó tí mo ní máa fún ẹ kò ṣe kébé àmọ́ ní mi ní fún ẹ bọ́ mo ti sọ fún ẹ pé àwọn tí mo fẹ́ gbowó yẹn lọ́wọ́ wọn náà disappoint mi. ó tún gbà tí mo ti ń béèrè owó lọ́wọ́ ẹ tó fún mi wọ́n pa àwọn náà disapẹ́ so àwọn obìnrin tó kàn lè lò tí wàá filẹ̀ bẹ́yẹn ṣé àwọn olópin mi àbí mi ò kí n sara wọn o tó bá ti ń ṣe tẹ́lẹ̀ tó ti mú ìjọ orí mi ni kò ti fi solú fi mọ́ so gbọ́ bẹ́yẹn màá rí pé mo bá tiẹ̀ jẹ́ láti òkèdè sáré bó ṣe rí màá bá tiẹ̀ jẹ́ ìwé ẹranko wá ti gbó jẹun lóṣì. Tóyìn Tóyìn Tóyìn

máa ń pa lówe wọ́n ní ọ̀gbẹ̀rẹ̀ òrí ló kọ́fọ̀ sí bí ò sọ máa wo àǹtí mi àgbàlẹ̀ ń dà yìí èmi gan tí mo jábúrò yín gan láàrin àwọn ẹgbẹ́ mi yòókù àmọ́ tá a máa ń sọ nípa ọ̀rọ̀ lóbìnrin dé tí mo bá tiẹ̀ lé sọ ọ̀rọ̀ tẹ̀yìn lójú mi wọ́n máa sọ lẹ́yìn ní tó bá sì ti ṣe dé báyìí ó ti dé bẹ́mi náà tójú ò bá tì ojú ń tì mí tá a bá ní ká ní méjì àyìn ti rí tó ọkùnrin méje mọ́ ẹ àǹtí mi ṣé kò ti wá yẹ kẹ́ ẹ rí kan nínú wọn gẹ́gẹ́ bí adé orí yín láti jọ yìí mm. àǹtí tí ọ̀rọ̀ mi ò bá yé ojú ń ti mi tójú ò bá tẹ̀yìn o ẹ̀yà wà nǹkan ti sin ní báyìí o. bọ̀sùn sórí ọ̀rọ̀ tó sọ yìí ọ̀rọ̀ tó ń pa èmi gan lẹ́kún ní kọ̀rọ̀ yàrá ni ikú ṣe pé mi ì tó lọ́mọbìnrin tó ẹ tọ́kùnrin lè fẹ́ sílé ṣùgbọ́n tá a bá jọ bẹ̀rẹ̀ ìgbà tó bá tó stage kó máa láwọn ò ṣe mọ́ kò dẹ̀ sí nǹkan tí mo fẹ́ ṣe sí ó ti sú èmi gan mi mọ nǹkan tí mo lè ṣe sí. ẹ àǹtí mi tọ́wọ́ á jẹ́ pé ọ̀rọ̀ wa rí bẹ́ẹ̀ n tí ò da ń fẹ́ àdúrà n tó sì kú díẹ̀ káàtó ni wọ́n ń fẹ́ àdúrà n tó ti da tán náà ń fẹ́ àdúrà èmi ò bá ní wípé kẹ́ ẹ jẹ́ ká lọ sọ́dọ̀ àfa kan torí èmi gbọ́ àfa kan pé àfa yìí wọ́n sì àtúnṣe ó wà ń bẹ̀ èmi ò bá gbà yín nímọ̀ràn pé kẹjẹ́ kájọ lọ bá àáfà yìí bóyá ọ̀rọ̀ yìí lè ní àtúnṣe yóò tẹ̀ látòsí ni èyí tó rí tójú bá nítorí pé nítorí adé bójú ó ti dé bá múnà o ojú ń tì mí o. ìgbà wo ló wá fẹ́ ká lọ báyìí bọ́ọ̀sì. tó bá ti yá náà ni àáfà mo ti gbọ́ ìròyìn yín gan-an tipẹ́tipẹ́ èyí ló wá mú mi tí mo wá mú ẹ̀gbọ́n mi wá bá yín ẹ̀yin náà wò tí a sọ wípé kò dáa tó ni àbí kò dàgbà tó lẹ́ni tí ń lọ́kọ láti jọ́ yìí kó mọ̀ wàá rẹ́ nìkan kan gẹ́gẹ́ bí adé rẹ̀. Allahu Akbar. lọ sakun ọ̀rọ̀ yìí mo wá wò tí mo wá wò pé ah káyà tètè wá ọ̀rọ̀ kan fi ṣàdá mo ṣe mo wá bá yín àfàkẹ́gbà wá o ọ̀rọ̀ mi ò jù báyìí lọ. kéde náà sọ̀rọ̀tàlẹ́ mustaqim àfi ẹni mọ̀nà lọ́lọ́run bá ẹ̀ǹlẹ́ arábìnrin. ṣé ẹ ti ní ọkọ tí ń bọ̀ ni àbí ẹ̀ ti ẹ̀rọ kọ pàápàá àáfàá mo réèyàn pè mí bẹ́ẹ̀ mo sì ní ọkọ ṣùgbọ́n tá a bá ṣe ìbẹ̀rẹ̀ ìfẹ́ máa wà ń bẹ̀ tó bá dé ìlàjì ọ̀nà máa ní àwọn òṣè mọ́ even ní nǹkan bíi three weeks ago nìkan ṣẹ̀ sọ fún mi pé òun òṣè mọ́ pé kí n máa bá tèmi lọ so ọ̀rọ̀ yìí ti wá tọ́jú sùn mi àbúrò mi sì sọ wípé ká wá sọ̀dọ̀ mi gbé. bí ọ̀sẹ̀ mẹ́ta sẹ́yìn. bẹ́ẹ̀ ni. mùsùlùmí ni àbí ẹlẹ́sìn mi. mùsùlùmí ni mí àfa. kí lorúkọ mùsùlùmí yín. lọ́sírààtì. kí lorúkọ ìyá yín. gbọ́jú bọ́lá. ọgbọ́n ọlọ́run àfinimọ̀nà ọlọ́ba ọlọ́run tó bá ti di lálẹ́ tẹ́ bá ti dé ilé sọ̀rọ̀ mi yé kẹ́ ẹ sí àlùwàlá kẹ́ tó sùn iṣẹ́ táwa náà ṣe fún yín níbí yìí tẹ́ bá ti sùn ẹ lálàá ẹni tó bá jẹ́ ọkọ yín gan-an ọlọ́run fi hàn yín lójú ràn nínú gbogbo àwọn tó ti gbáwájú yín kọjá bó ṣe lára ìlà ọkọ yín wà ní o bó sì ṣe lòmíì náà ni ẹ rí tó bá wá di àárọ̀ ọ̀la kẹ́ wá fún mi lábọ̀n tẹ́ bá rí bó bá yẹ pé ayé náà lọ́ọ́ fà ni o bó sì ṣe pé àfọwọ́fà ni àmọ́ àwọn iṣẹ́ tá a ṣe lé lórí. ẹ kúrọ̀lẹ́. ẹ kúrọ̀lẹ́ kí ló mú yẹ sọ̀rọ̀. ẹ jọ kí nínú lọ ta olókan. ìta olókan èmi náà gbọ́ rí o ìmọ̀ bẹ̀. kì í ṣe ta olókan gangan agboolé ọlọ́yàn ní ta olókan ní lọ. ibo gan lẹ ti ń bọ̀. ẹ jọ ìlú wo gan la wà yìí. alábàámẹ́ta la wà yìí o. ẹ tẹ tá lára ẹni tí ó mọ̀ ta olókan. ẹ já lọ á rẹ̀ níbi lérè. rẹ̀ láyọ̀ lálùbáríkà. ẹ afa sàárà tẹ ní kí n ṣe mo ti ṣe bí mo wá ṣe parí sàárà yẹn tán tí mo ní kí n máa lọ sílé bí mo ṣe rí arákùnrin kan nù ló bá ní han ẹjọ́ máa o agboolé tó lókan lòún nà mo bá ní èmi náà mọ ibì kankan ní àdúgbò yìí o mo ṣáà sọ fún un pé kó jẹ́ ká rìn sùn mọ́ wájú bóyá máa rẹ́ asáré súnmọ́ wájú gbogbo àwọn tàbí léèrè wọ́n láwọn náà máa gbolé tó lókan ó bá ní han kí n jọ o òun ò mọbi tóun máa sùn bóyá òun lè ráyè lọ́dọ̀ mi kóun máa gbé lọ́dọ̀ mi mo ní à kí tó lè fọn lésì o nǹkankan fi tó àfa létí ló jẹ́ kí n wá sọ́dọ̀ yìí o. lọ́hàpọ̀ lọ́hàpọ̀ ẹ jẹ́ àdúpẹ́ lọ́rọ̀ náà ètò àdúrà tá à ń ṣe tí mo ní adé orí yín fúnra rẹ̀ ní ọ̀fẹ́ sí ara rẹ̀ wàá rìn báyìí lọ́lọ́run ti gbà wọn. adé orí ní ẹni tí ì mọ́lẹ̀ tí ì mọ́lẹ̀ tí ì mọ́ mọ̀lẹ́bí ẹ̀ kankan ni wàá lẹ pè ládé orí mi àáfà èyí ò sáadé orí mi o mi ò fara mọ́ o. ṣé ẹ gbọ́ òdodo ọ̀rọ̀ ọlọ́run ti pèsè ọkọ tí ń fún inú kẹ́ ẹ̀ dì mú lókù. àáfà bóyá ká sún àdúrà yìí di ọlọ́jọ́ méje ìgbà tí ó bẹ pé ọjọ́ méje bóyá ọ̀nà ó ṣáájú orí mi fún mi. ẹ mọ̀ ń tó ṣẹlẹ̀ arákùnrin ọ̀hún àtẹ̀yìn mo fẹ́ jẹ́ kí ẹ yọjú sí mi lọ́dọ̀ mi bí mo ní àwọn ìbéèrè méjì tí mo fẹ́ bi léèrè. ẹ tí ilé tó àti bára yín ṣeré à ń dì mara ni à ń fẹnu kura ẹni lẹ́nu tá a bá ti sìn papọ̀ nílànà ti mùsùlùmí ẹ jẹ́ ká so papọ̀ náà kẹ́ tó lè máa bára yín ṣe oríire tẹ̀fẹ́ nípa náà. àtòríláyé o àtòríláyé o àtòríláyé o tó bá lọ síwájú àtúndò sẹ́yìn ni àtòríláyé o. àwọn Yorùbá ní yìnyín yìnyín kẹ́ni ó ṣèmí. gbogbo bẹ́ẹ̀ ti ṣe fún mi lórí àfa sodiq gbogbo ẹ e ni mo dúpẹ́ lọ́wọ́ yín gan. alhamdulilayi. látìgbà tẹ̀mí àtàfà sodiq náà ta sì ti pàdé kòkó tí tó oṣù kan ta pàdé sí gbogbo nǹkan tèmi náà ti change mo tó ti ń rí àwọn new things tí ò ṣẹ̀ṣẹ̀ mẹ́rin nínú ayé mi mo ti bá pàdé nǹkan tí mò ń wá fẹ́ àdúrà tí mò tó ń fẹ́ lọ́dọ̀ yín ní sí ni pé kí a tó rí oṣù mẹ́sàn-án kí n fi yín sóyún kí n fẹ̀yìn pọ̀ mọ́. ajá Fatima èmi kọ́ lẹ̀ ń dúpẹ́ fún ọlọ́run balẹ̀ ń dúpẹ́ fún ṣé ẹ tẹ̀ rí rí tí mo rí in lónìí inú mi dùn gan-an ni mo rí i pé kéèyàn wà pẹ̀lú ẹni ọlọ́run àmọ́ lápẹ̀rẹ̀ tó dáa lára èèyàn wà pẹ̀lú eh, ẹ̀yin àti àáfàá Sodiq ó ti hàn lára yín torí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹlẹ́sìn kejì mo ń pè yín mo mọ̀ pé mùsùlùmí ni ẹ̀yin náà ẹ wò sẹ́rí pọ́ dá báyìí ọlọ́run wà dúpẹ́ orí fẹ́yìn náà ọlọ́run dúpẹ́ lọ́wọ́ yín gbogbo nǹkan yín yóò máa lo òkè sí ọlọ́run wà ní bá ẹyin méjèèjì jẹ ọlọ́run ṣàánú yín ẹ finú ṣoyún ẹ fẹ̀yìn gbẹmọ pọ̀ wọlá iná àtẹ náà. tó bá lọ síwájú a tún lọ sẹ́yìn àtòríláyé àtòríláyé àtòríláyé tó bá lọ síwájú a tún lọ sẹ́yìn àfà tí ò láyé àtòrí láyé wa aleykum salaam àǹtí ẹ káàbọ̀ ètò àdúrà tí a ṣe tí mo ní ẹtọ́ jáde orí yín pẹ́ẹ́ rí lójú àlá èwo lẹ rí inú wọn inú àwọn tẹ́ ń fẹ́. àáfà bẹ́ẹ̀ ni mo rí mi ilẹ̀ tún rí torí lójú àlá mi ní ànámọ́jú mẹ́ẹ̀ni mo rí i pé a wà lọ́dọ̀ yín pẹ̀lú ọkùnrin kan ẹ mú ọwọ́ èmi àti ọkùnrin yẹn ẹ fà léra lọ́wọ́ ẹ súre fún wa ní ojú àlá yẹn nǹkan tó wá jẹ́ kàyéfì fún mi lójú àlá náà ni pé ọkùnrin yìí mi mọ̀ rí àtọ̀ kò sí lára àwọn ọkùnrin tí mò ń fẹ́ so ìyẹn ló wá mú mi pé kí n máa sáré bọ̀ ní ọ̀dọ̀ yín lọ́sàn-án yìí o pé kí n wá ṣàlàyé fún yín ìgbà tí mo wá ń bọ̀ mo pàdé ọkùnrin kan àti obìnrin kan ní ìta so ẹni yẹn wá jẹ́ ọkùnrin tí mo rí ní ojú àlá aṣọ tó wà lójú àlá yẹn náà ni ó wà lọ́rọ̀ ọkùnrin yẹn bó ṣe dé fìlà lójú àlá yẹn náà ló wà ní ọrùn ẹ̀. Allahu Akbar ìdìnnà sọ̀rọ̀tàlẹ́ mọ́sítẹ́kìm afinimọ̀nà lọ́bọ̀ ọlọ́run ọlọ́run ti ọkọ yín hàn inú àǹtí sẹ́ẹ̀sì rí ọkùnrin tẹ̀ ń wò wọn àti ìyàwó rẹ̀ ni wọ́n jọ kọjá lọ ni wọ́n ń lọ ọ̀dọ̀ mi ni wọ́n ti dìde ní ìsìn ní ìsìn wọn èsì ìsẹ́ni tí wọn ò lè bá sọ̀rọ̀ tí mo bá pe àwọn méjèèjì torí pé ìkáwọ́ mi wọ́n wà mo bá ti gbé ọ̀rọ̀ ìkalẹ̀ fún wọn mo mọ̀ pé wọ́n gbà wọlé ọlọ́run ti ṣe ntàǹfẹ́ náà nù Afa, májèmú tí mo bá ẹlẹ́dàá mi dá ni pé mi ìfẹ́ ọkùnrin tó máa níyàwó nílé rárá àtọ́ mi ìdẹ̀fẹ́ kó fẹ́lẹ́ mi. bóyá kẹ bá mi sún ètò àdúrà náà kẹ bá mi tún síwájú kẹ bá mi tún ṣe bóyá ọlọ́run lè pèsè adé oríire fún mi mi ìfẹ́ fẹ́ tó ti níyàwó nílé o. àǹtí ẹni tọ́lọ́ ń pè lọ́kọ yín ló ti fi hàn yín o kò sí nǹkan mẹ́ta tó fẹ́ ṣe sí torí pé àwa ìparọ́ àìsí ìtàn a jẹ́ pé tó bá rí bẹ́ẹ̀ èmi ò lè fẹ́ nìyẹn màmá rí yín àfà. Ah, mo fẹ́ kẹ́ ẹ ronú sí ọ̀rọ̀ yìí o. ó dà màmá rí yín. ẹ ronú sí dáadáa o. tó bá lọ síwájú àtúntò sẹ́yìn àtòrí o àfinimọ̀nà lọ́bọ̀ lọ. o àtòrí o tó bá lọ síwájú àtúntò sẹ́yìn so òótọ́ ni àfáàyàn sọ pé mo máa rí àpẹẹrẹ mo dẹ̀ rí àpẹẹrẹ lóòótọ́ ṣùgbọ́n àpẹẹrẹ tí mo rí ẹni tí mo rí ní ojú àlá mi ì ṣe alábàápàdé ẹ̀rí ní ojú ayé rárá rárá so mo ṣe wá dé ọ̀dọ̀ àfáà tí mo ní kí n wọ inú ilé wọn báyìí ni mo pàdé ọmọkùnrin kan àti obìnrin kan tí wọ́n jáde láti ọ̀dọ̀ àfáà so ọmọkùnrin náà nǹkan tó wá jẹ́ káyè fífún ni pé ó ju ẹni tí mo lálàá rí dírẹ́sìn pẹ̀lú gbogbo nǹkan tó wọ̀ nǹkan tó wọ̀ ní ojú àlá mi náà nìyẹn ìyẹn ló wá mú mi sáré lọ bá àfáà pé ẹni tí àlá tí mo lá o ẹni tí mo rí lójú àlá kò sí nínú àwọn ọkùnrin tí mò ń fẹ́ o pé ṣùgbọ́n nígbà tí mo fẹ́ wọ ọ̀dọ̀ wọn sì mú padì ọkùnrin kan àti obìnrin kan àfáàrí sádàmì náà pé ọkùnrin yẹn o pé òun pẹ̀lú ìyàwó ẹ̀ ni ó jáde yẹn báyà ṣé ó ti níyàwó wọn ló ti níyàwó wọn ní bọ̀wọ́ ni ọlọ́run yàn mo dẹ̀ dá wọn lóhùn èmi ò lè fẹ́ tó ti ní ìyàwó ni torí mi ìbẹ́ ẹlẹ́dàá mi dá má jẹ̀mú pé màá fẹ́ tó ti níyàwó ni ọ̀rọ̀ kan fẹ́ lé mi so wọn ṣáà ní kí n tètè dìmú dáadáa èmi ò lè dìmú mi lè fẹ́ tó ti níyàwó ní ilé ó jẹ́ ọkọ̀ tí mo bá bọ̀ ẹ wo àǹtí mi tọ́rọ̀ bá wá rí báyìí ẹ bá má ti bínú lọ náà wọn mọ páwọn afáàyàn tí wọn bá rí wọn ní sọ nítaàfà sọ yẹn òdodo ni o ìbá fẹ́ pé ká síbẹ̀ àníkẹ́ sáti dìkan mọ́ ẹ ń sọ pé ẹ fẹ́ àdúgbò. ìgbà kí ni wọn náà tún sọ báwo ni sọ́mọ́ afẹ́ni tó ti níyàwó nílé wọ ọ̀rọ̀ tó sọ bá ní lára mi gbà yẹn. àǹtí mi kò àǹtí àǹtí mi. Ah! àtòrìláyé o àtòrìláyé o. Kẹ̀mọ́ ti Kẹ̀mọ́ ní wàhálà mi pọ̀ lórí ọ̀rọ̀ Sodiq mo wá rí yín fún mo fẹ́ lé lẹ́yìn gan-an ẹ jẹ́ gẹ́gẹ́ bí ìyá àti bàbá fún bí mo sì ṣe mọ̀ kò sẹ́yìn yín ní wá déwájú ló jẹ́ kí n wá fi tó yín létí ṣé mọ̀ pé mi ní mo lówó mo ní mọ́tò mo kọ́lé gbogbo tí mo wá ní yìí mo wá fẹ́ kó sọ́wọ́ àfa Sodiq gẹ́gẹ́ bí ọkọ mi. Allahu Akbar Allahu Akbar. mo wá fẹ́ kẹ́ bá ń tẹnu sí ṣé kò ní dá mi tí bá kó lé lọ́wọ́ torí ìgbà tí kò fún tán ìgbàdòdì hàn ọmọ kan mo rí o ó fà o ó wù mí o kí n fẹ́ lé ọ kò sí èyí lọ́rọ̀ tèmi o èmi ò wó rogbo mi sì wáyàwó. àǹtí bòmí mo gbọ́ gbogbo ọ̀rọ̀ tẹ́ ẹ sọ àmọ́ ṣá wọ́n ní ẹnu oníkànlá ti gbọ́ pọ̀n ńgbà tọ́lọ́run ti ní àfà Sodiq náà wà níbí báyìí ẹ jẹ́ kí n gbọ́ ọ̀rọ̀ tẹnu wọn náà kí n tó wá mọ irú èsì tí n ó fún ẹ. bismillah àfà. ọkọ̀ lọ́wọ́ yín gan gidigidi ni àfà ilé àtọ̀nà ẹgbẹ́ náà ò ní bàjẹ́ n tó ti dáná ọ̀rọ̀ yín etí ò ti dáná ọ̀rọ̀ yín ọlọ́run kọ́ bàjẹ́. sẹ́rí èmi tẹ́ ń wò yìí ọ̀pọ̀ tó dúpẹ́ lọ́wọ́ yín torí pé oore tí arábìnrin ṣe nínú ìgbésí ayé mi tí ò bá sí mi mò ń tó mo kàn déédéé rìn wọ̀lú ni mi ò mọ ibi tí mò ń lọ ó sì gbà mí tọwọ́ tẹsẹ̀ kò sì wà sí ojú àpé kò mọ̀ mí rí láyé ó tún wáá ronú lóun tó fẹ́ẹ́ dá mi lọ́lá nù orí tó wà lọ́wọ́ òun ṣérú ẹni bẹ́ẹ̀ ló yẹ kí n fi bí san ni àfa tí n bá ṣèlérí wájú lónìí pé ẹ̀yin dogun ẹ̀yin dọ́gbọ̀n ẹ̀yin dá o ẹ̀yin nídà o irọ́ mọ̀ pa àmì mi wá ń sọ fún ọlọ́run pé sẹ́ gbogbo ìgbà ọlọ́run bá sì wà láàyè ẹ̀ ẹ̀mí tí yóò mú mi gbé wúrò sárábìnrin lójú ọlọ́mọdé wà náà mi toró lóore mi ni kò yẹ kí n fi gígùn lójú ọ̀rọ̀ mi ò jù bá nù. àǹtí bòmí ọ̀rọ̀ lẹ́yìn náà gbọ́n ọ̀rọ̀ anábìwá hmm. Muhammad sallallahu alayhi wa sallam onímọ̀ wa fẹ́ fi wọlé anábì Muhammad sallallahu alayhi wa sallam àti Khadijat ọmọ ọ̀dọ̀ ńlá anábì jẹ́ lábẹ́ Khadijat. Kádíjàtì ó ní owó ó lórí ó lẹ́ṣin tó pọ̀ ó ní ràkúnmí oríṣiríṣi nǹkan ló ní àmọ́sá látijọ́ tí Kádíjàtì ti fẹ́ ànábì wa Muhammad pẹ̀rẹ́ báyìí ló ti kó gbogbo ọ̀rọ̀ rẹ̀ ló ti kó sí abẹ́ ìkápá ànábì Muhammad tó náà sì jẹ́ ẹni tẹ́rí balẹ̀ fún gẹ́gẹ́ bí ẹ̀yin náà ti wá sọ pé gbogbo nǹkan níyín tó jẹ́ dúkìá ẹ ti kó sí abẹ́ ọkọ yín ìyẹn afa sodiq wàláì ó ṣe déédé pẹ̀lú ntí kádíjà ti ṣe fún anabi muhammad anabi muhammad náà alalàlú wasalam òun náà wàá jẹ́ ẹni tí tọ́jàmbá kádíjà títí tí wọ́n mo sì mọ̀ pé afa sodiq náà kò lè jàmbá yín nípa ti pé ká wá fi kùránì búra tàbí ká fi kùránì búra tẹ́ ẹ sọ afa sodiq ti fi ọlọ́run ó yẹ ká tún máa sọ pé àǹsẹ̀ ń fi kùránì kan búra mọ́ nítorí pé n tí àwa àfáà tá a bá rí nínú kùránì tàbí títírà kankan sọ fún wa àwa ìfẹ́ ṣe àdádálẹ̀ la mọ̀ sí ọlọ́run ti wà láàrin ẹ̀yin méjèèjì lóòótọ́ irú ẹ̀ máa ṣẹlẹ̀ ọkọ sọ pé ìyàwó nìkan wọn nìkan náà ni wọ́n fẹ́ mọ tíyàwó náà sọ wípé àtòkù mi àtàyè mi ọwọ́ rẹ ló wà táwọn méjèèjì bá ti ti fọ ọlọ́run ṣẹlẹ́rìí wọ́n gbọ́dọ̀ pọ́n máa bẹ̀rù ọlọ́run náà ló kù torí pé ọlọ́run ti wà láàrin wọn ọlọ́run sì ju gbogbo nǹkan lọ nítorí ìdí èyí ẹ lọ fọkàn yín balẹ̀. ẹ sẹ́rí nǹkan tó jẹ́ kí n sọ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé mùsùlùmí òdodo ni mí mùsùlùmí òdodo sì ni sọ̀díkì náà bẹ́ẹ̀mí náà ti jẹ́ Fátímà èmi náà ṣe mọ̀ pé ọ̀rọ̀ àwọn kí wà ní tọ́bẹ̀ ti rí pé àwọn rí nǹkan lọ́wọ́ tán báyìí ìgbà ni wọ́n mọ̀ ní ọmọ wo ó fà mo mú wa kíní kan inú jẹ́ kí wàá sọ fún yín kẹ́ ẹ bá ń tẹnu dáadáa. ẹ jẹ́ wá gba tí afa sọ níwọ̀n ìgbà tí wọ́n ti fi ọlọ́run ṣèlú ọlọ́run sì wà pẹ̀lú ẹ̀yin méjèèjì. ẹwọn àǹtí mi lájọ láti kó lọ́dọ̀ yín ṣé wọ́n ti ṣé wọn wá dàgbà tó ẹni tó ń lọ́kọ ni láti yíjọ yìí káwá sọ pé àǹtí mi wọn wà rẹ́ nìkankan tí wọ́n dì mú gẹ́gẹ́ bí adé orí wọn ládùúrà àwọn ìwà ọkùnrin àwọn àwọn ọkùnrin tí wọ́n wá láti gbà yìí èyí ni mo wá rò tí mo wá pe àǹtí mi jókòó lẹ́ pé ah, àǹtí mi o báyìí báyìí báyìí o ṣe mọ̀ pé ọjọ́ ti ń lọ yóò dákẹ́ wá kàn sí báyìí nítorí pé tójú bá ti ojú ń tèmi tí mo jábúrò yìí àwọn náà sì kan láàyè wọ́n sọ àwọn àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan kọ̀ọ̀kan fún mi èyí ló wá mú wa ta wá gba ilé àfa kan lọ ìgbà tá wá délé àfa yìí àfa yìí wá ń jẹ́ kó yé wa wípé gbogbo ẹ̀yìn yóò ní ojútùú àfa yìí sàlàyé ọ̀rọ̀ kọ̀ọ̀kan fún wọn wípé wọn ò rí àpẹẹrẹ kan o lẹ́yìn àpẹẹrẹ yìí àwọn àjọjọ́ sáwọn ìgbà táǹtì mi ò dé ọ̀dọ̀ àfa táwọn adásọ táwọn ajábọ̀ fún mi nílé pé táwọn rí mi. n táwọn sọ ní pé ẹyin n tá a fa sọ fáwọn páwọn ò o àpẹẹrẹ yẹn o páwọn ti rí o ṣùgbọ́n táwọn rí lójú àlá o ó ti níyàwó kan wọn sọ pé ní àwọn wà lọ sí èkejì ní ilé ńtọ̀ páwọn ò sì lọ sí lórogún fún di èyí àwọn ò lè fẹ́ nìyẹn mo sì jẹ́ pé wọn wípé ẹni tá a fa sọ yìí àfa ò lè parọ́ because ẹni tí wọn ò bá rí wọn ò ní sọ ẹni tí wọ́n sọ káyà àgbà bẹ́ẹ̀ náà ni àjẹpé ibi tọ́lọ́ sọ pé ní ẹ̀yin náà tẹ́lọ nìyẹn àti mi bá fárígá pé rárá o àwọn ò lè àwọn ò lè fẹ́ ẹni tó bá ti dí àwọn ilé ẹ̀tẹ̀lẹ̀ ah, ìgbà tí mo dé bá wọn sọ yìí tí wọ́n la ah, gidi yìí mo wá rò pé dáná tẹ́lú bá kọ̀sà tó ṣe tó kọ́ ọkùn ó níbi táwọn gbé kà mo sì wá bá yín pé kẹ́ ẹ pé ọmọ yín ká bá wọn sọ̀rọ̀ o nítorí pé tójú bá ti àwọn èmi tí mo jábúrò wọn ojú ń ti èmi kẹ́ ẹ yá pè bá wọn sọ̀rọ̀ ọ̀rọ̀ mi ò jù báyẹn lọ káre jàre ọmọ mi orí rẹ̀ ni ò pé borí rẹ̀ bá pé àwa lòun ò lọlé olórogún kò mọ̀ pé obìnrin pọ̀ ń ta ni èmi gan tí mo jẹ́yà yín ìkẹta mo ṣe lọ́dọ̀ bàbá yín ó sì yẹ mí àbí wọn ò dúró dáa ni n tó wàá ṣe ni pé ó bá ń sọ fún un kò ní pé mo fẹ́ rí màá bá sọ èyí tó ń jẹ́ òótọ́ ọ̀rọ̀. ẹ o màmá ìbá sọ pé ní bóyá kẹ má jẹ́ kí n lọ sọ fún wọn o nítorí pé tí mo bá lọ wọ́n á ti mọ̀ pé èmi mo wá sọ fún yín bóyá kẹ rányàn kan sí wọn tàbí bóyá kẹ kàn án sórí ẹ̀rọ aago ni so kí n má kí n má kí n má wulẹ̀ lọ fún ìbáyìí tí wọ́n yọjú sí. ṣáà jíṣẹ́ fún bó bá wá wò wá bó bá wò mọ́ wá jẹ́ àmọ̀ èmi tiẹ̀ sì mọ̀ mo mọ̀ pé yóò wà ebí èmi mo bí nǹkan mi mo ránṣẹ́ sí ọ láti jẹ́rin o ò yọjú sí mi ṣé bọ̀ fún òjíṣẹ́ ni àbábúrò rẹ òjíṣẹ́ àwíwíwíwíwí oyan e adé tí lápá ṣérù rẹ ò tó lọ ẹ̀yin mélòó ló kù sí gbòòrò tẹ́ ẹjọ́ jẹ́gbẹ́ o ò tí ì tó bímọ àbó ò tí ì tó lé ọkọ lọ àwa wí tán wá lò lọ ilé olórogún èmi ni ilé olórogún fi ń ṣe ni ìwà lèèyàn fi ń gbélé ọkọ téèyàn bá ti níwà ìbá ṣe ilé olórogún bẹ́ẹ̀ pé mẹ́jọ ń bẹ̀ pẹ̀tùpẹ̀tùpẹ̀tù ni ó túyàn lọ́rùn àwa wí ìwọ níwò lọ ilé olórogún ò lọ ilé olórogún èmi gan tí mo jókòó síbí yìí ṣe bí kẹta ni mí lọ́dọ̀ bàbá yín kò sì sáwọ́ ìyà lára mi ó sì rọ̀ mí lọ́rùn ọlọ́run ó sì jò rọ̀wọ́ náà lọ́rùn. ẹ wo màmí lóòótọ́ ni bọ̀sùn díṣẹ́ fún mi ìgbà tó dẹ̀ díṣẹ́ fún mi mo wíṣà ti wá ṣùgbọ́n ọkọ tí mo ṣẹ̀ṣẹ̀ ń fẹ́ ibẹ̀ ni mo lọ nìyẹn kí n tí wà sọ́dọ̀ yín ẹ má bínú òun ò dẹ̀ kò níyàwó nílé ó dẹ̀ níṣẹ́ gírí lápá títí ìparí oṣù yìí màá wá mú kí n ẹ̀yin ní kẹfọ kan yín balẹ̀ kẹdẹ máa fàdúrà ràn wá lọ́wọ́. balẹ̀ ó mọ̀ ọkọ wá kí mi kóṣù yìí tó parí yín mọ̀ retí o bí n bá retí ṣé o parọ́ fún mi báyìí o tàn báwo mo máa parọ́ fún yín mi parọ́ fún yín màá. ó dà màá máa retí. mo ránṣẹ́ yín inú jẹ́ kí n tètè wá ṣé kò sí o. bẹ́ẹ̀ ni èmi ni mo ránṣẹ́ pè ọ̀rọ̀ tí mo ránṣẹ́ pè ń sí ìbá ti bá yín sọ látọjọ́ tó ti pẹ́ ṣùgbọ́n ẹni tọ́rọ̀ ìdálé lórí gan-an ló jẹ́ kó dọjú òní ẹ rí i pé à ń bẹ lọ́hùn fún yín nípa ọ̀sọ̀mọ ọ̀sọ̀mọ ọlọ́run wá fi mùjísà kan mùjísà kan ṣẹlẹ̀ lọ́jọ́ tí ẹ̀yin àti ọkọ yín tẹ́ wá sí ọ̀dọ̀ mi ẹ pàdé arábìnrin kan lójú ọ̀nà ìjọ náà tẹ́ bá rántí arábìnrin táwọn wíhun ìṣòro adé orí lòun náà bá dé ọ̀dọ̀ mi nínú iṣẹ́ tí mo wá ṣe fún un mo ní yóò rí ọkọ tiẹ̀ gan-an ojú àlá ni ó ti rí bó ti wá pàdé ẹ̀yìn àtọkọ yín lójú ọ̀nà ní gẹ́rẹ́tẹ̀ lọ́tán báyìí lọ́ba padà wá sọ́dọ̀ mi lọ́ba ní ọkọ yín gan-an lọkọ tó ń rí lójú àlá. kí wàá ní ìtumọ̀ yẹn o. àǹtí bọ̀mí ìtumọ̀ rẹ̀ ni wípé ọkọ yín gan-an lọ́lọ́run pè lọ́kọ rẹ̀. ọlọ́run ní jẹ́. àǹtí bọ̀mí ṣé ẹ gbọ́ òdodo ọ̀rọ̀ ọlọ́run ọba tẹ̀ ń wò ń kì í ṣe ọba alábòsí ọba torí ìkànṣe kan sí ni ẹ̀yin àti arábìnrin kádàrá yín bákan náà ni bí àdúrà arábìnrin yín ọba gbà ṣe rí n tá à ń tọrọ fún yín bóyá lọ́lọ́run ó ṣe o ẹ má ṣì mí gbọ́ o mo fẹ́ jẹ́ kẹ́ ẹ ronú sí dáadáa àti pé ọkọ yín gan-an kì í ṣe oníyàwó kan. àfáà ṣe mọ̀ pé lọ́jọ́ kìíní àná tí mo márákùnrin yìí wá sọ́dọ̀ yìí níṣẹ́jú yìí mo fi ní kó máa búra pé lẹ́yìn mi o ṣé kò ní níyàwó mi tí sì búra ṣẹ́jú yìí bẹ́ẹ̀ wá tún ṣe sọ wípé ẹnìkan o ó fi lálà o bò ń adé orí rẹ o kinní kan gbá o ẹ wò àfà bóyá kẹ bá yí àlẹ̀ kẹ bá yí síbòmí ọkín kúkúkú ta kẹ bá wọ́ọ̀kì míì fún. àǹtí bùnmi àwa yìí ṣe àfà alábòsí yìí ntọ́lọ̀ wọn bá sì fi hàn wá àwa yìí sọ fún yàn mo fẹ́ kẹ́ ẹ ronú sọ́nà ọ̀rọ̀ náà dáadáa ọmọbìnrin òun àti ọkọ yín ọlọ́run ti kọ́ wọn papọ̀. àfà ọbẹ̀ tẹ́mi ti ṣètò jiná tẹ́nìkan wá ní ọ ilẹ̀ òun fífẹ́ ṣáájú orí kò ṣeé ṣe àfà ṣé àwọn pàtijọ́ tí mo ti wá bí mi ìwojú yín rí kó má jẹ́ pọ̀rọ̀ tẹ̀ ń sọ yìí ni ò ní jẹ́ kí n débì mọ́ àfà kò ṣeé ṣe o mo sọ fún yín nù. a ṣe yé wùlọ́ba ọlọ́run bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọkọ yín bá fẹ́ ọmọbìnrin tán àdúrà tí náà fi gbà ni. Bùnmi Bùnmi Bùnmi ronú kọ́ lọ́rọ̀ ẹ̀ kan mo wù ẹ́ títí inú ilé mi rí ẹ ló jẹ́ kí n wá wò tán bíbá yìí kí n wá dúró síbà ìhun ronú àwọn tó bá ń kọjá lọ tán bá yín báyìí kí ló fẹ́ kán máa rò ó kù díẹ̀ káàtó o ara ilé ẹni láàmú láàmú di nǹkan mi lè rò náà pé náà ó jòkó síbà ó bẹ̀rẹ̀ sí ní ronú ní tó ń ṣẹlẹ̀ sí ẹ yìí kó ṣe bóyá dùnú èmi náà ni mo dà pé kò dùn mọ́wọ́ náà ni kò sí tá a fẹ́ ṣe ntọ́lọ́run ti gbogbo líná lilo mi kò sẹ́yìn ẹ̀ náà kò wá yẹ kó jẹ́ ìbànújẹ́ ẹni ò mọ̀ jẹ́ ayọ̀ tèmi so ìdùnnú ẹ̀ ló yẹ kó mọ̀ jẹ́ ìdùnnú èmi náà. mi àáfàá tá à ń lọ ń bá yìí èmi nígbàgbọ́ náà àáfàá yìí gidigidi o mo mọ̀ pé kò ń ṣe àáfàá èké kò lẹ́nu sẹ́ni tí ó ṣe pé kò ní rí aṣọ pé òun rí hmm? kò lẹ́nu sẹ́ni tó ṣe pé ó máa fi gbá kan bọ̀ kan nú mo mọ̀ pé gbàgbọ́ tèmi nínú àáfàá yìí tiẹ̀ jù torí pé ọjọ́ kìíní tí mo kọ́kọ́ dọ́dọ̀ ẹ̀ kó tó lè gbà mí láàyè kí n sun ọjọ́ kan nù léyìí ó kọ́kọ́ lọ bèrè lọ́wọ́ àfáà yìí pé kí ni kò ṣe n tá àfáà dẹ̀ ni kò ṣe ló ṣe àfáà yìí dẹ̀ sọ pé nìkan bẹ tá a gbọdọ̀ gbà mọ́ra sínú léyìí kó tó di pé wàá lè finú sóyún wàá fẹ́yìn gbọ́mọ kan ẹ ẹni lọ wá kọ̀tọ̀ ní ká mọ́ gbà mọ́ra bùn mi mọ́ ẹ̀jẹ̀ ká mọ́ fà ìmọ̀nà èmi kú ti gba kádàrá tèmi mo mọ̀ pé bọ́lọ̀ ti kọ́ mọ́ mi látọ̀run wà ní tó bá jẹ́ ipò fẹ́yàwó mi náà ni kò wá jẹ́ pé mi àti ẹ máa gbénu ilé wà lọ rẹ́ǹtì lè fún níta ni mi ní kó má fẹ́yàwó àmọ́ pàjọ máa gbénu ilé kò lè ṣeé ṣe rárá. ọ̀mí má sì mí gbọ́ èmi kọ́ mo sọ pé màá fẹ́yàwó mi àáfàá ló ní ká fẹ́ lómi àjọ fẹ́ náà ni àbí èló ni aláàrú mẹ́ngbà tí ó lọ́ mọ́ náà kọ ẹ̀sìn kí mo <laughs> n tá fi sọ pé obìnrin má pọ̀ kí mo fẹ́ fi bọ̀ bọ̀ mi mọ́ sí mi bọ́ mi ò ní màá fẹ́ lù mí ló ní àfẹ́ lù àgbà tó dẹ̀ ló ti fọwọ́ sí ń sìn àpè iṣẹ́ ti bẹ̀rẹ̀ ó ti di ṣíṣe nìyẹn ẹ́ so n tó kù tá a ṣe ń sìn bá a ṣe lọ bá àfa torí ẹni tá à ń sọ̀rọ̀ èmi gan òkúkú mọ̀ àáfàá ló sọ pé ẹnìkan tó ń bẹ ń bì kan pé mi ò yẹ ṣe ń yàwó kan kọ́ lọ́mọdé olúwa rẹ kúkú kọ orí kìnìún ni ṣé so àáfàá sáà ni mi ṣe ń yàwó kan pé dandan mo tún gbọdọ̀ fẹ́ ẹnìkan kó tó di pé òun fi inú sọ yàn fẹ́ yìnbọn mọ́ pa ẹni ọ̀hún mi ò sì mọ àfa náà ló mọ̀ so a lọ bá àfa ń sìn hmm? ibi tó bá wà káfa bá wa jáde káfa ìfojú kan ara wa káfa báyìí sọ̀rọ̀ ara wa àbí kí ló kù. èmi àti ẹkọ fúnra ẹ ló máa dá lọ bá àfa mi ní tẹ̀lé ni. èyí tó jájú sáà ni pé ọ ti fọwọ́ sí i àmọ́ ta láì ní tẹ̀lé mi lọ ṣéṣe kó bí ọ̀tún bínú. kìkì hmm? sẹni tí ń tún fẹ́ wọlé tán tí ń sọ pé bóyá àní ṣe bí mo ṣe ń ṣe sí ọ tẹ́lẹ̀ mọ́ ìyẹn ò ní pé kí òkùnyà dé láàrin mi àti ẹ̀ tábà dẹ̀ fẹ́ tó bá bímọ tá a fẹ́ bí a bá gbọmọ lọ́wọ́ ẹ̀ tọ́nà tiẹ̀ náà bá la kò sí tó lé ń bẹ lẹ́yìn ká gbọmọ lọ́wọ́ ẹ̀ ká sì ní ó bá kó tẹ̀síwájú. àbùnmi má ronú má ronú kọ́ lọ́rọ̀ ẹ̀ kan o ẹ́ torí ń ronú máa pààyàn rèwerèwe ni o ọ̀kárì. àfáà náà mo kan yín èyí tí ń mí àtèyí tí ò mí ọlọ́run ò ní fọwọ́ aburú. alámà mi alámà mi. ọlọ́run sì bá mi dúpẹ́ lọ́wọ́ yín. àmín. ṣé wá rí ọ̀rọ̀ Tóyìn lóòótọ́ gbogbo ohun tẹ́ ẹ sọ gbogbo ẹ̀ ó kọ tí ikún sí ṣùgbọ́n mo wá dúpẹ́ wípé àgùn ló padà dé ẹdìyẹ ń gbẹ̀yìn pé ohun tẹ́ ẹ sọ ó padà tẹ̀lé ṣé wá rí Tóyìn òun ló yan elétí ikún ní ọ̀dẹ bàbá rẹ̀ èmi ni mo ṣe ìkẹta mo sì dúpẹ́ oore tọ́lọ́run ṣe fún mi ń bẹ̀ oore tọ́lọ́run ṣe fún gbogbo wa ọlọ́run ní jí ó dìbàjẹ́ tóyìn ó ti wù kí ìyáálé ẹni ó kéré tó òun ló ní nǹkan rẹ̀ ó ní nǹkan ló ní nǹkan ó gbọ́dọ̀ tẹríba fún un sùúrù àtiwà lèèyàn fi ń gbélé ọkọ téèyàn bá ti ní sùúrù tó sì níwà gbogbo nǹkan ni ó mọ ọ lọ pẹ̀tùpẹ̀tù nílé ọkọ sùúrù àti ìwà lèèyàn fi ń gbélé ọkọ wọ́n da ọkọ rẹ ọkọ yín ẹ mọ̀ dà láàmú ohun tó ṣe pé tẹ́ ẹ bá ṣe tọkàn rẹ̀ ó fi mọ́ balẹ̀ tí ó mọ rí yín tínú yín ó mọ dùn òun ni kẹ́ ẹ mọ̀ ṣe ẹ mọ̀ gbé ọkọ yín ní ẹ̀mí gbóná ìwọ ìyáálé mo fọlọ́run ọba Elédùmarè bì ọ́ gbogbo ohun tí Tóyìn bá ti ṣe mo fẹ́ kó o fi yá mi fẹjọ́ rẹ̀ sùn mí kódà ọmọ yìí kọjá nínà lọ́dọ̀ òbí rẹ̀ mo lè ná dáadáa rémi ni mo bí mo wá fi ọlọ́run ọba elédùnmọ̀rẹ́ mo fi bì ọ́ ẹ jọ kọ́ ọmọ olùpọ̀ nǹkan ò ní í ṣe yín ẹ bí akọ lábìró ẹ bí abo lábìró ọlọ́run ó sì wo ọmọ yín ẹ ṣeun iṣẹ́ ọkọ yín náà sì mọ̀ tẹ̀síwájú lágbára ọlọ́run èdùmàrè àáfà. mo dúpẹ́ lọ́wọ́ yín ìyá wa ẹ ṣeun gan ni inú mi dùn pẹ̀lú ọ̀rọ̀ tẹ wá sọ yìí kò wọ́pọ̀ nú àwọn ìyá tó lè ṣerú tẹ́ ṣe àwọn ìyá mi ni ìjẹ́kọ́ wọn orílẹ̀ ọkọ gbé níbi ká máa dorí ọmasibi ń darí ọmọ síbi ká máa darí ẹ̀ sọ́hùn tọmọ fún wa dàbí alẹ́ mọ̀sùn máa lọ́wọ́ àmọ́ sá ọlọ́run ò ṣe nírú ìyá bẹ́ẹ̀ àǹtí náà tá a kọ́kọ́ sọ fún ọyàn rí ọyàn rí àmọ́ sá hídì náà ọba ọlọ́run tètè wá lo láti fi àǹtí tóyìn mọ̀nà ọlọ́run ọ̀wá ní jẹ́ kí náà kò ní jẹ́ kẹ́ fojú sunkún ẹ̀ ẹ báyìí ẹ jẹun wọn pẹ̀lú ọlọ́run náà wọ́n fi inú ṣoyún wọ́n fẹ̀yìn pọ̀n gbọ́n máa pọ̀n ẹ tẹ́wọ̀ ẹja ṣàdúrà tọ́ ọlọ́run ọba mo mú àwọn tìyálé tìyàwó yìí mo mú wọn wá síwájú rẹ wọn dákun bá wọn wà pẹ̀lú wọn ọmọ alùbáríkà ọlọ́run bá mi fún wọn kí wọ́n finú ṣoyún kí wọ́n fẹ̀yìn gbọ́n máa kí wọ́n wá fẹ̀yìntì kó jẹun ọmọ jẹ́ kí wọ́n pẹ́ fúnra wọn ìbágbépọ̀ wọn la máa fi àlùbáríkà sí wọn la bísímìlá yìí léláfi léláfi kùrẹ́ṣe éèláfi hímọ́rí látàsítáì وصافي فالها بدو ربع سالي بيتي لاسي أتي أماه من جوي وأمناه من خوفي صلوا على نبي الكريم صلى الله عليه وسلم ọlọ́run gbàdúrà wa. àfà náà. kẹ wá lè mọ̀ yìí pé tọkàntọkàn tinútinú lèmi náà fi gba tó yìí kí imú tọ́ ni ibi tó bá ti nà kó máa gbé mú tọ̀ jáde. Allahu Akbar ẹ bá ń gbọ́ lọ́n tóbi. Allahu Akbar. sẹ́rí ah, ah, nǹkan bá a ní ìsìn ìbágbépọ̀ ẹ̀yin méjèèjì ọlọ́run wà fi àlùbáríkà sí ọlọ́run jẹ́ kó rọrùn ẹ̀yin méjèèjì náà lẹ́fìnú ṣoyún lẹ́fẹ̀yìn gbọ́n máa ń lé yín ah inú mi dùn gan o inú mi dùn gan. ẹ káàbọ̀ ẹ ṣe bàbá yìí ni mo wá rí torí kí àwọn balẹ̀ jẹ́ mí náà ló ṣe ní nínú ìjẹ́jọ́. bẹ́ẹ̀ ṣe ń wò mí bàbá mo ti fẹ́ ra kù hmm. ọkọ tí mo dẹ̀ wá ní oyún fún kò sọ pé òun ò gba oyún ṣùgbọ́n ó ní ìyálé ní ilé ìyálé yìí wá pé kí n fò kí n máa nìṣó ó lò máa máa wò bóyá ojú ni mo máa gbà bí ọmọ yìí ni ò bóyá dì ni ó lò máa máa wò bàbá gbà mí o lílù lé ọkọ mi fi ń so oúnjẹ àárọ̀ fún mi ó ní mo fi ń so oúnjẹ ọ̀sán ó ní mo fi ń so oúnjẹ alẹ́. ọkọ rẹ máa ń lu ọ toyúntoyún. bẹ́ẹ̀ ni bàbá ẹ gbà mí o ìyáálé mi yìí kò jẹ́ kí ọkọ mi rójú mi nílẹ̀ o bẹ́ẹ̀ ṣe ń wò mí bàbá mo ti kó ẹrù mi kúrò nílé ọkọ mi o. kí ló fẹ́ já sí sọ̀rọ̀ tó wà nílé. bàbá ẹ bá mi kọ̀yà ni o torí kẹ́lẹ́ bá mi kọ̀yà ni mo ṣe wá bá yín o. ìyá mi ṣé gbọ́ tábọ̀ ọkọ̀ yà èmi ni èmi àkànjí ológun kà olórí burúkú tí n fi májèlé rò fọ ẹni mọ̀ mi ò kò mí ẹni kò mí ò mọ̀ mi sórí arábìnrin akọ̀yà pọ̀ lọ́rẹ́kẹrẹkẹ só ti yí ọ àmọ́ tí n bá ní fún ọ lóògùn fẹ́ ọkọ rẹ ó nífẹ̀ẹ́ rẹ yóò tún nífẹ̀ẹ́ ìyálé rẹ só ti yí ọ àmọ́ ìyálé rẹ kò tí ì o gbádùn ọkọ rẹ èmi ò bá gbọ́ ò ní mọ̀ràn arábìnrin n ò bá ní òsì jáàmù kù ńlẹ̀ẹ́lẹ̀. bàbá bíi ti bò. pé ká yanjú rẹ̀ ká mú kó lórí ìpẹ́. ó já sí pé ká gbẹ̀mí rẹ̀ bàbá bàbá ṣé pé èèyàn lè pààyàn lórílẹ̀‐èdè yìí ṣá. <laughs> já torí rẹ̀ bẹ̀rẹ̀ ná só yí ọ mọ mọ sì yọnu já torí rẹ̀ bẹ̀rẹ̀ tẹbí ìyáálé rẹ̀ lòun jáde ni kò sí wàhálà yóò bẹ̀kún rẹ̀ ń bùbá tó bá lóun jáde ẹ àwọn kan náà ni ó tún fi mọ̀ náà tí o ti yọ ìwọ ṣáà fọkàn balẹ̀ tí o ti yọ ìwọ fọkàn balẹ̀ dákun kí ló kọ rẹ̀. Bùnmi ni orúkọ rẹ̀. Bùnmi ló kọ tiẹ̀. bẹ́ẹ̀ni bàbá kí ló kọ tiẹ̀. Olúwatóyìn ni bàbá. Tóyìn ìwọ gangan Tóyìn àbí òun gangan Bùnmi <laughs> fọ̀rọ̀ lẹ̀ ìwọ mọ̀ sí ìyọnu wàá máa lọ. ẹ ṣé o ẹ pẹ fún wa máa rí yín bá o. ó sòrí rẹ èso tọ́jú rẹ èṣù wà pẹ̀lú rẹ ẹ̀yin àṣẹ gbọ́ o kó mọ́ dàbí ìgbà tẹ́ pé mi mo gbọ́rọ̀ ta tí ì sọ fún yín o mo sì ní kó wá wulẹ̀ rojú kó wá wulẹ̀ sọ̀rọ̀ lójú yín ó ní ká mú kó lẹ̀ ní o ẹ dákun ẹ má jẹ́ ohun ní o ìgbà o. Bismillahirrahmanirrahim. لم يكن للذين كفروا من أهل الكتاب والمشركين منفكين حتى تأتيهم البينات رسول من الله يتلو صوفا مطهرة هي كتب القيمات ẹ wo ọ̀rọ̀ kan ṣẹbẹ tí mo ti fẹ́ bá yín sọ láti jẹ́ nípa ọ̀rọ̀ ìyàwó mi mo fẹ́ kẹ́ mú wọn wá síbí báyìí kájọ máa gbé lóòótọ́ èmi náà mo sọ fún yín pé mi ìfẹ́ kájọ máa gbé àmọ́ ní ìsìn mo ti yọ̀ọ̀dá tọkàntọkàn mi pé kẹ́ mú wọn wá síbí kájọ máa gbé ibi tí wọn kúkú ń gbé ọ̀nà ni àwa náà là ń sanwó ibẹ̀ ọlọ́run sì ṣe yàrá kan wà ní ibẹ̀ yẹn tí wọ́n mọ̀ ọ́n lò kẹ́ mú wọn wá kájọ máa gbé síbí. gbogbo ọ̀rọ̀ tó ń sọ kalẹ̀ gbogbo ẹ̀ ni mo gbọ́ yékéyéké tó sì yé mi àmọ́ ṣùgbọ́n kàn bẹ̀ nú ọ̀rọ̀ torí mo rántí lọ́jọ́ kìíní àná nígbà tọ́rọ̀ ìṣẹ̀lẹ̀ sí lọ yarí tọ́ ní àfi láà arábìnrin yóò lè gbé pọ̀ pẹ̀lú wa ó tó ṣe wáá dòní tọ́ wá dé tọ́ ní àfi dandan o kí n wá ọ̀nà bí ó ṣe máa gbé bí ó jọ mí lójú o. ẹ mọ̀ pé ọ̀rọ̀ obìnrin ní bára ṣe ta mí níjọ́ yẹn ló jẹ́ kí n sọ̀rọ̀ bẹ́ẹ̀ hmm. ó ti dénú mi sí ẹ mú wọn wá. kò fi ṣòro because adùn ṣe bí ti ọlọ́run ti fọwọ́ sí ni àìṣòro ṣe bí tọ́lọ́run ò lọ́wọ́ sí gbà tó ṣe pé ó ti inú ẹ wá tó tọkàn ẹ wá kí kárábìnrin máa kó bọ̀ wá nílé ó sì ń tó burú èmi ó bá sọ yóò sì gbọ́. ẹ ṣe àfà ah, báwo wà ní wà lọ jẹ. ọ̀rẹ́ pé mi gan èmi tí làwọn àlùkò à ń lọ́wọ́ ńgbà tó dé ni kí n kà yìí tí n ká ìdílé bá yá àwọn àbọ̀ wọn. ẹ mọ̀ pẹ́ o. Ah, ah. إياك كتب لقائم ومن تاب قال جمعت الكتاب إلى من بعد ما جاءتهم البينات وما أمروا إلا ليعبدوا الله. ó dáa bẹ́ẹ̀ ó débi tó bẹ́ẹ̀ sá. wá gbọ́ o wọ́n ní àgbáwọlé iṣẹ́ rí àkànmọ́lẹ̀ ń tẹ̀ kàn àkúfọ́rí nù ti tàdán ewì abẹ́ ọ̀pẹ kankan gbérí. ẹdúró a mọ̀ dákọ́ sí kinní yìí bùnmi tóyìn bùnmi ló rán sí tóyìn tóyìn ló rán sí bùnmi ẹ dákun èdìmọ́ dìmí ọmọ ẹlòmíì ni ó ṣe bùnmi ló rán sí tóyìn wàá gbọ́ tóyìn ayé rẹ bàjẹ́ kíkàn tí bá ń kan ìwọ kínní ìpè ọ̀run ni ó máa jẹ́ ìwọ máa jẹ tayé mọ́ wọ́n ní àgbáwọlé ní sẹ́ẹ̀rí àkànmọ́lẹ̀ tẹ̀ kàn àkúsọ nínú tàdán àkútúkù rẹ̀ lọ́nà ọ̀run tó bá dijọ́ mi ò ní mọ́ bọ́kùnrin du ọkùnrin mọ́.